<laughs> Bọ́láfẹ́mi Adébáyọ̀ <laughs> ẹ káàárọ̀ mo rí ọ̀rọ̀ exchange of words tó wà tó wáyé láàrin ẹ̀yin àti kí lóru Dayọ̀ Amusa Bọ́láfẹ́mi mo fẹ́ kékeré kan yẹn yín Ọlọ́run ti gbé yín ga ọlọ́run ló ní kí ọ̀rọ̀ yín rí bẹ́ẹ̀ you are a symbol of success in your field of study you excel nínú Nollywood theatre <laughs> you excel and you are still excelling ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe jáde ni movie tó gbé yín jáde gan is a blockbuster wo blue lásìgbà yẹn dẹ̀rẹ́ ọlọ́run ò jẹ́ wálẹ̀ láéláé in politics you are exceptional <laughs> ẹ kọjá ẹni téèyàn kan lè sọ wípé òun fẹ́ gbé wálẹ̀ nítorí pé ọlọ́run ló ní kọ́rọ̀ yín rí bẹ́ẹ̀ ẹ̀yin má yàtọ̀ sáwọn cloud chaser ẹ má yàtọ̀ sáwọn tó ń fi owó ra bloggers pé kán máa sọ̀rọ̀ wọn dáadáa ẹ wo ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ mọyì ara yín ọlọ́run ò ní padà sọ yín dẹni àbùkù you are one of the people tó jẹ́ wípé tí ọmọ kan bá ní òun fẹ́ máa ṣeré tíátà tí àwọn òbí ẹ̀ bá ní òun ò gbà ó ìwọ náà fẹ́ lọ jẹ́ àwọn celebrities tó ń ṣèrànù you are one of the people táyì èèyàn máa dárúkọ wípé àá ṣe gbogbo wọn ló ń ṣèrànù ni òòrè Fẹ́mi Adébáyọ̀ ni tí irú òbí bẹ́ẹ̀ á gbọ́ táṣíù táṣìmẹ̀dọ̀ kì í ṣe wípé wọ́n bí yín dáa ẹ̀yin gan tún wá túra yín bí nìkan bàbá tó bí yín is is an icon ní movie industry tó lè good legacy sílẹ̀ fún àwọn àgbà a legendary actor tó jẹ́ wípé àwọn ọmọ ẹ̀ tí wọ́n á make ẹ̀ proud ilé eré lẹ́tí wá kì í wá ṣẹ̀yìn nìkan ẹ̀ ráwọn ẹbí yín ni ẹ̀ ráwọn àbúrò yín ni ẹ̀yin máa ní pòdúsà agẹṣekólè ẹ̀yin náà lè ṣe jagunjagun ọpọlọ wà ọgbọ́n wà prestige wà ẹ má rí bíi wípé wọ́n fẹ́ gbé yín wálẹ̀ ṣé ẹ wá rí níbi tọ́lọ̀ yín lédè mo tún sọ ọ́ lóòní jẹ́ kẹ́ ẹ mọ ara yín ẹ̀yin àti àwọn kan wà nínú moving industry tó jẹ́ wípé tí àwọn kan bá jáde tá láwọn fẹ́ máa drag <laughs> orí social media á yà pín sí méjì ni láì fowó ra yìí o tó jẹ́ wípé àwọn bloggers àti àwọn speaker wọn á pínra wọn sí méjì ta ni láyé gbélẹ̀ má bu Fẹ́mi Adébáyọ̀ nítorí kì í ṣe ẹni ara ẹ̀rìn bàbá tó dáa lóbi ilé rẹ̀ ló ti jáde ó ń gan ọmọ rẹ̀ iṣẹ́ rẹ̀ sì ń fún ó ní mo ṣe gbàdúrà wípé ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ mọ iye ara yín ṣe rí lórí ọ̀rọ̀ Bobrisky yìí tí ẹni Dayọ̀ sọ ṣe rí tẹ́ bá wọ mí ìmọ̀ tó ti ṣẹlẹ̀ lọ́dọ̀ yín Dayọ̀ ti lè máa wo àwọn ìwà kan tó dàbí ẹni pọ́ńtrò ṣèdí tẹ́lẹ̀ tàbí kó ti máa ṣe àwọn ẹ̀ṣẹ̀ kan gẹ́gẹ́ bí ọlọ́gbọ́n ẹni tó wà intelligent ẹ ti lè máa rí sign yẹn kó jẹ́ òun lẹ ṣe ní outburst báyìí ṣùgbọ́n ṣe rí lórí ọ̀rọ̀ tó sọ ọlọ́run pr ló fẹ́ ṣe torí kò attack personality yín gangan n tó ń sọ kárátà yín nínú fíìmù yẹn ló fọgbọ́n sọ ó ní ẹ̀yin la dárúgúdù sílẹ̀ ó ní bẹ́ẹ̀ ṣe dárúgúdù sílẹ̀ nínú àjàkájù náà nìyẹn in fact bó ṣe sọ wípé ẹ filẹ̀ bó ṣe dá rúgúdù sílẹ̀ nínú àjàkáyé tó dá gbogbo ẹ̀rú nǹkan tó wá sọ́kàn mi ni pé so bọ̀dá Fẹ́mi Adébáyọ̀ náà wà bẹ́ẹ̀ àmàdé wò ró tí bọ̀dá Fẹ́mi Adébáyọ̀ tán ni wọ́n pè yẹn mo fẹ́ wo bó ṣe dá rúgúdù sílẹ̀ ó fọgbọ́n ṣe pr ni ẹ ti kọjá ẹni tí èèyàn kan lè sọ wípé òun fẹ́ bá kí náà fẹ́ sọ nípa yín ìbàjẹ́ wo náà fẹ́ sọ wípé ẹ ṣe bad influence wo náà fẹ́ sọ wípé ẹ jẹ́ the only mistake you made sir gẹ́gẹ́ bí àwa olólùfẹ́ yín ni wípé nígbà tí wọ́n sọ wípé wọ́n ti decide winner tó wá pè yín tán ní kẹyà nas Bobrisky ẹ bá ti má ṣe ṣùgbọ́n kò sẹ́ni tó kọjá àṣìṣe gbogbo wa láti bára wa ní situation kan tó jẹ́ wípé wàá máa wò pé tí mi ì bá ṣe wọ́n lè sọ wípé mo proud wọ́n lè sọ wípé mo jọra mi lójú wọ́n lè sọ wípé nígbà tí premier movie tiẹ̀ àṣà support tiẹ̀ kí ló dé báyìí tí ó ń ṣojú ayé torí wípé kò fẹ́ lose fan base ẹ̀ kí ló dé tó lòun ò lè ṣe é kẹ́ fi decide láti lọ ṣe ṣùgbọ́n mo máa ń sọ̀rọ̀ kan tí èèyàn bá sọ wípé káyé bá máa pè mí lóní gbéraga káyé má bàa pè mí ní oní kìnìkan kìnìkan tó bá ń kó gbogbo èèyàn mọ́ra sà á fa ẹ̀gbin àti ìdọ̀tí mọ́ra ẹni yìí ẹ yàtọ̀ sí wọn ẹ̀yin kan wà nínú Nollywood yẹn tó jẹ́ wípé tí èèyàn kan bá jáde tó bá lóun máa dírágì yín àwọn èèyàn wá ní ẹ kúrò ń bẹ̀ ara wọn ni Tóyìn Àmàkù àti ọkọ ẹ̀ Kọ́lá Ajéyẹmí wà bàbá àtìyá rẹ̀ kò sẹ́ni náà so nítorí náà a wá tún fẹ́ appreciate yín fún a fẹ́ a appreciate yín fún the letter of apology written Eh, nǹkan tó ń pè lọ́mọlúwàbí náà nìyẹn kàn bá nìyàn kàn báyàn sọ̀rọ̀ kó dẹ̀ gbà bẹ́ẹ̀ kéèyàn dẹ̀ rí wípé nǹkan tó ń ṣe yìí ní sèkì ni kó dẹ̀ tọrọ àforíjì ẹ má wàá torí bẹ́ẹ̀ sọ̀rọ̀ ayé the controversial celebrities you have never been and we don't want you to be we love you and everybody owes you don't let me say everybody because èèyàn ò lè wà kó má lọ́ta but majority owes you and high esteem. So ẹ jẹ́ kó tán apology accepted may God bless you sir. Ire o. <laughs>